kí n kó wá fáwọn àwọn òtù sí bùtì ẹ̀ mọ́lẹ́bí náà lówó lọ́wọ́ wọ́n á wò pé kí lọ́nà àbáyọ bí mọ̀kàn sí ronú kan pé ok ẹ jẹ́ try mobile application òun ó tètè rìn ju hard copy lọ hard copy kó tó dé àbúrọ́dù ẹnìkan wálé ẹnìkan mọ̀ lọ ọ̀hún but soft copy ó ti dé gbogbo ayé ìdí nìyẹn tó ń gbá sí pé àkọ́kọ́ ṣe mobile application rẹ̀ lógo ẹ̀sìn nìyí lógo ẹ̀lẹ́ yẹn léyìí so tẹ bá lọ sí google play ẹ̀kàn ra táìpù Quran in Yorùbá kódà olólékè bẹ́ẹ̀ Quran in Yorùbá ó nìyẹn tẹ bá ti install ẹ̀ tán tẹ download ẹ̀ tẹ install rẹ̀ bó ṣe máa rí nìyí inú súrà tẹ bá fẹ́ lọ ẹ kàn kílíkì ẹ̀ báyìí yóò gbé súrà wá ìtumọ̀ ìtumọ̀ tẹ̀lé tó bá ní footnote a kọ síbẹ̀ tó bá ní footnote ẹ máa rí footnote yẹ irú eléyìí ní ìsìn ìtumọ̀ rèé footnote ní kékeré yìí láì méjì footnote ní rẹ́gẹ́dẹ́ ní ẹ̀wò irun tí mo sọ ni ní táwọn ní tí àwọn àwọn oníkùrà ní àwọn jálàbì ń tẹ́fẹ́ kí n yọkùn bẹ́ẹ̀ nu irú àyà tí mò ń tí mò ń fi hàn yín yẹn wọ́n láti jẹ́ ara àwọn àyà tí àwọn èèyàn máa ń sì tú tẹ́ máa ń sì lò tàbáyà tó ní tó bùkátà sí àgbọ́yé nínú súnà so irú yẹn ní ìsìn ẹ wo àlàyé abẹ́ rẹ̀ ẹ wò bó ṣe pọ̀ tẹ́tìrí àlàyé abẹ́ nìyẹn o tẹ́tìrí báwọn tẹ́tìrí àlàyé sì nìyẹn o footnote nìyẹn o àti ìdìbáyà mi ò sẹ́ rí báhùn àtẹ̀wà kan yà mi ò sẹ́ rí báyìí nìsín ìtọ́ pàtó fún gásí pé iṣẹ́ yẹn padà run wọ one thousand five hundred pages nìyẹn so èyí ká publisher láyà ṣàtàn publisher owó ni profit ni wọ́n wà ta lọ́wọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò tí ní plan láti tẹ àtúntẹ̀ ìjáde àwọn yọ̀ǹda fún mi kémi náà wọ́wọ́ kí n lọ tẹ̀ kí n kó wá ọ̀rọ̀ kan èèyàn mọ̀ ya mi nìsí wọ́n ní ìnáwó wá kí n fi yẹn ẹ̀ náà ẹ̀ ènìyàn fún mi má sì mí gbọ́ ẹ̀yàwó àfáàsà ìdù mọ̀rọ̀pẹ́ ẹ̀gbọ́n tí mo ń sọ pọ́plíṣà ó lóun ò sí ìlówó tóun ó fi tẹrú eléyìí jáde is more than one thousand five hundred pages ó ní kí n lọ tẹ̀ ẹ́ àfáàsà ìdù ẹni kí wọ́n kó lè ta fi tẹ̀rẹ̀ ńlẹ̀ ẹ bá wa yáwó kì í ṣe owó èlé o ẹ̀yin náà tẹ̀ gbọ́dọ̀ yá owó èlé mo jẹ́rìí yín alùsùnà nìyí ẹ sọ fáwọn èèyàn yín lórí sẹ́fì ọ̀ṣọ́lù yín àti bòmíì pé àtúntẹ̀ tá a ṣe lórí ìtumọ̀ àlùkùránì afẹ́ẹ̀tẹ̀ jáde so a ní ìdí owó láti fi rọrùn rẹ̀ a yá owó a ṣàkọsílẹ̀ owó tá a yá kò lè kọjá ọdún kan tí ẹni tó yá wa lówó fi gbowó ẹ̀ padà owó tá a need tá fẹ́ tẹ one thousand copies tá a bá fẹ́ tẹ one thousand copies kò lè dín ní. láàrin two million sí two point five million ni láàrin two million sí two point five so bàbá sáyidì ṣe ń gbọ́ mi i need the minimum of two point five million tàbá fẹ́ tẹ two thousand copies àmọ́ pìpì àfúnbáyà bíi four million or four point five million. tẹ bá kówó wá lónìí tẹ yá mi á ṣàkọsílẹ̀ rẹ̀ màá ṣe sẹ́sìn rẹ̀ wọ́n á tẹ̀ jáde kò lè gbà wọ́n kọjá oṣù méjì tí wọ́n tẹ̀ jáde lọ á sì fọ́n náà kà á fọ́n ká láti fi rìpléṣì tó wà níta. pọpíṣà lóhùn tí ìlú wò yẹn lọ́wọ́ báyìí. ọ̀nà àbáyọ nìyẹn ọ̀nà àbáyọ kejì tó tún wà fásità tó wà fásità òun ni bá a ti sọ di mobile app mo wò wípé ah tá a bá lẹ́yà tẹ one thousand copies more than one thousand people ló ní ìdí kíní yìí and more than 1000 people ló wà ló android phone ìnáwó ni lọ́tọ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ sì nìyẹn láti gbé ẹtí ń rẹ̀ kò já sọ́rọ́ fèmí náà kò fún mi google play ló wà kò sí nínú àwọn commercial asset sọ́dákọ̀ ní lọ́wọ́ sọ́dákọ̀ ní oṣù wá wà ń ta ọtí lóṣù méje lèmi gan lò lèmi gan kà ibi tọ́lọ̀ ń fún alágbára ọmọ nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí so kí ṣe fi ọ̀ṣọ́ olù àfa ṣáìdì sí tù kọba níwọ̀ owó yá ọmọ ìyá wa tòótọ́ ni tó fẹ́ ká ṣe dáadáa ọmọ ìyá wa tòótọ́ tó fẹ́ ká ṣàtúnṣe ti ń bẹ ńlẹ̀ ní fáìn a ti ṣàtúnṣe okùnkó jáde ẹ̀yà wà lówó pẹ̀lú ògùn ọlọ́run owó yín ní garanti tá a bá tẹ̀lé two point five àkọ́kọ́ tẹ one thousand copies. bákan náà tá a bá rí ẹni tó fẹ́ tẹ̀ fúnra rẹ̀ tí ó ha lọ́fẹ̀ẹ́ kọjá kí n gbọ́ kọjá kí n gbọ́ there was a time ńgbà kan lórí save your soul tí broda kan láti America whatever tó lóun ó tẹ ìwé tìjàníyà ó sọ lórí save your soul bí ẹ̀ẹ̀mejì ìbò ló hẹ́ndì sí ìbò ló hẹ́ndì sí. ẹ̀jẹ̀ àpò tọ́ wa lò ọlọ́run sì pa ni pàtàwánú alàlẹ̀bẹ̀rẹ̀ wàtẹ́kúwá wàlátàwánú alàlẹ̀bẹ̀rẹ̀ wàtẹ́kúwá wàlátàwánú alàlẹ̀ ìsinúwọlé ọdíwàn ẹni ẹ pè fún ara rẹ̀ ni ó lóun wà tẹ ìwé Tìjàníyà tí tẹ ó wí lẹ́ẹ̀kínní ó wí lẹ́ẹ̀kejì lórí save your soul ó wí lẹ́ẹ̀kẹta nígbà tí save your soul ríro bẹ́ẹ̀nìyàn náà ṣe ó ṣe dákẹ́ nù bí wọn náà máa gbọ́ mi báyìí kí láǹṣe láì síra wa síná àní ẹjẹ́ àrànra wa lọ́wọ́ gbogbo ayé kọ́ ni ó lè kọ nǹkan ẹ̀ńtọ́lọ́ ń bá fún lẹ́bùn kó lè kọ nǹkan ẹgbárùkù ni ẹgbárùkù ni. ẹfẹ́ máa bá sí pé tọrọ kọ́bọ̀ ń bẹ̀ tébí máa ni tébí tẹ́ máa kọ nǹkan ni. mo sọ lánàá pé nìkan pè mí pé abáṣá ẹni prógámù lọ́wọ́ ìráàyè wo prógámù yẹn nǹkan ni mo ń kọ lọ́wọ́ méjì òru ojú yẹ kí n gbà báyìí ojú òyà wá wo ojú mi ó fẹ́ pọ́n díẹ̀ ojú oorun yẹ kí n gbà ordinary ló yẹ kí n sùn díẹ̀ dágo mẹ́sàn-án kí n tó tó bẹ̀rẹ̀ sí ní máa kọ nǹkan mi tẹ́yìn lẹ́fẹ́ ẹ̀jẹ̀ yóò gbẹ sí ẹ́ lẹ́bá mi sí owó tí ń rì lórí rẹ̀ pé kémi náà kí n rí mu kí n rí ẹja jẹ kí n <laughs> o. tí wọ́n ní káfọ́ ọmọ jẹ ni ẹgbọ́ tí mo pèrò àmúmọ̀lẹ́kà fún rí ni kámọ́ ti sọ pé àníyàn tọ́lọ̀ ládà ẹgbùn kan iṣẹ́ iṣẹ́ iṣẹ́ olówó iyebíye ọdún méje mo kọ́kọ́ fi jókòó tì ọdún méje in my life mo kọ́kọ́ fi jókòó tì àwa ṣe bọ́ọ̀tà lórí mobile àníkẹ́ mọ́ download rẹ̀ nọ́mbà já dátà tó fi download rẹ̀ dátà yẹn wọnú àkáǹtì tèmi ilé iṣẹ́ tẹ̀jọ dòwò dátà pọ̀ òun ló bẹnẹfíìtì ẹ ti bẹ̀yẹ̀ wù wípé àníyàn tọ́lọ̀ ni mo ṣe so nítorí náà àbá sàyídì títù àfá ẹ̀sẹ̀ òkè ìmọ̀ kákọ yín nìsín iṣẹ́ yín iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ yín iṣẹ́ gbogbo wa ni àfa saheed shitu àfa ẹ̀sà òkè àfa àbúmọ́rídì àlìkútúbí ọ̀gáníjà yes ọ̀rẹ́ mi tí mo gbàgbọ́ pẹ̀lú ẹ̀kan nu eh, sheikh ibrahim ọ̀gáníjà sheikh abdulgani jumwa sheikh abdulrauf balo gbogbo yín pátápátá gbogbo yín pátápátá lọ̀rọ̀ ìkànnì. mò ń wò yín níran tẹ́lẹ̀ ni ń wò yín níran mọ́ báyìí ọmọ ìyá wa lájọ jẹ́ nínú súnà wàkúnú ibadallahi ikhwanan ẹ pèpè fún bá ti rí owó tẹ̀jáde sọ parí ẹ pèpè fún bá ti rí owó tẹ̀jáde ẹ wò i don't lose anything. kódà tọ̀gá sí pépèpè yẹn dá lórí wípé ká tẹ̀jáde ká máa ha lọ́fẹ̀ẹ́ I don't lose anything in my life I don't lose anything in my life màá fi lè gba ládàá ní lọ́jọ́ àlè kìámà ẹ̀yin ní ó sì lè gba ládàá sí náà lọ́jọ́ àlè kìámà tó bá sì já sí pé agbára ògbé ká ha lọ́fẹ̀ẹ́ ṣe ń gbọ́ kì í ṣe é wọ̀ náà Saudi gan ta Kùránì náà. wọ́n ha wọ́n ha abala kan wọ́n sì ń ta abala kan àwọn náà ń tà torí pé nǹkan híyá kì í tó nǹkan títà ní máa ṣẹ́kù nǹkan ọ̀fẹ́ kì í tó nǹkan títà ní máa di pé ń ta àtàkù rèé tó bá jẹ́ ti híyá ni àhátán ni ẹ kọntribútì gbogbo ẹ̀ tẹ́wà lórí program ẹ pèrè ayíjọ eleven two point five million ìyẹn márùn lè dá 500 500 500 ìyẹn márùn 2.5 nìyẹn tàbátì fẹ́ dá 5 million ìyẹn mẹ́wàá nìyẹn á tẹ 2000 á distribute káàkiri stéètì á sì rọ̀ wọn ẹ dákun owó yìí àwọn kan náà dájọ́ so ẹ máa sanwó sí àkáǹtì ìjẹba tí ń bá wa tà ọgbà rí ẹ̀yin náà ìbára sínú ẹ̀ lọ́wọ́ àtijọ́ ṣé nìyẹn pọ́pílíṣà aláwọ̀rọ̀ iná lọ́wọ́ o nínú ìlànà ìwé ni pé wọ́n máa ń ẹ̀dí sí ìwé ẹ lọ bèrè dáadáa ọ̀tẹ́ ìbá mọ̀ ẹ lọ bèrè dáadáa iléeṣẹ́ tí wọ́n bá ti gbéwèé fún nípìnlẹ̀ tí wọ́n bá ti ẹ̀dí tiẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ ti pìlẹ̀ mọ́ edited one ló gbọ́dọ̀ máa tẹ̀ inú òfin ẹ má tó tẹ àtẹ̀jáde àlùkùránì tí mo ti ẹ̀dí tì mọ́ o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀bẹ̀rù ọlọ́run mo ti ẹ̀dí tiẹ̀ mo ti ẹ̀dí tiẹ̀ ẹ má tún sọ pé ẹ̀tún mọ́ tẹ̀ mọ́ ẹ ti mọ ilé ìtẹ́ ti tẹ̀ jáde táwọn èèyàn ti rà newly edited yìí ò ní ẹ ká gbé jáde ó ti jáde already as mobile app àti wá fẹ́ kó jáde ní hard copies so gbogbo ẹni tí ẹ bá ní interest nínú àlámọ̀rí yìí ẹ pè mí màá fi nọ́mbà mi síta báyìí nọ́mbà tó jẹ́ direct sí mi tó ga sí pé tí n bá fi lè gbé hìn sí pẹ̀lú ẹ̀ nù tàbí mo bísí zero eight zero seven six one one four eight nine six lẹ́ẹ̀kan sí zero eight zero seventy six eleven forty eight ninety six lẹ́ẹ̀kan sí zero zero eight zero seventy six one one four eight nine six ẹ pè mí lẹ́yìn ètò ọlọ́run ó tún àlámọ̀rí ni yóò tún yọba ní túnṣe alukurani yìí àjọ níní onọ́ọ̀sì ní tíra ìpìlẹ̀ wa ẹ̀tọ́ àlọ́ mọ̀dájú wípé kì í síyàn nìkan ní iṣẹ́ tí ń bẹ o sọ̀yìn bùkọ́rí ọ̀nà tún bẹ́ńlẹ̀ lọ́tọ̀ o a ṣe part one a ti ṣe part two yẹn ni pé a ti part one a ti tú part two a ti translated and published okay ó sì ń lọ sórí part eight ẹ̀mí kan iná sí ni mo bá ń tọrọ àlàáfíà kọ́nà fún mi ní okun kó yẹ pé tí n bá kí n ṣiṣẹ́ di katakata pé tí n bá jókòó wákàtí mẹ́wàá ogún wákàtí tó ga sí pé ara mi ó tún máa wà bó ti yẹ kó wà. tí ènìṣẹ́ máa dògùn jẹ mo nídìí àlàáfíà tó péye fúnṣẹ́ yìí. lẹ́yìn àlàáfíà mo ní dialytic nítorí ìyẹn gbọ́dọ̀ jókòó ṣẹ́ kéde máa pa <laughs> ìkọkúkọ ní ọmọ ọkọ ìkọkúkọ ní ọmọ tàbí kí káwọn àwọn ọmọ kí wọn ní dádì mi kí o ebi ń o ẹ̀yin gan sì sọ ọ ní dáhùn mọ́ ẹ lónìí <laughs> so àáfà náà di jíjẹ mímu ok so pàtà àìsí tó ń jálàjù àìdáyàn lóhùn àìtẹ nǹkan yẹ nǹkan wò so iṣẹ́ yìí náà ni ẹ mọ́ sì gbàgbé wípé fúnfààní yín ni èmi tí mo jókòó tí mò ń túmọ̀ rẹ̀ tí mò ń kọ́ gbàgbé mi ti mọ́ ọ̀rẹ́ bíi ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì mọ̀ iṣẹ́ yìí là ń bá yín sí kẹ́yìn náà lè dàbí wa bẹ́ẹ̀ bá tẹ̀lé súnmọ́ wa tán kẹ́yìn náà kẹ́ ẹ wà ní approximately ẹ̀yin náà tiẹ̀ máa ti ń lọ nínú sọ̀rọ̀ ìbùkọ́ rí àwọn wèrè kan ní mọ́dà yìí ní orírú ẹ̀yẹn worú àṣubú arba tí wèrè kan sọ pé sọ̀rọ̀ ìbùkọ́ ní ká sí àràkà mẹ́rin. asubuhi arba asubu arba a lọ́wọ́ à ń bẹ̀ kò sọ pé asubu arba kò ní asubu ha a asubu ha arba síraka mẹ́rin ni àsùbá ni ọlọ́run sì pè àrítú dáadáa àtàwọn nǹkan míì ẹrú ẹ òmírìtù a ní òkọ́ sílà nọ́sà atúmọ̀ ẹ̀tàn a tún ṣe àlàyé sábẹ́ rẹ̀ àti àdìsí tó sọ nípa pé àdébì mọ́ bá àwọn ìyàwó ẹ̀ ṣeré lásìkò ẹ̀dọ̀ atúmọ̀ ẹ̀tàn a tún ṣàlàyé rẹ̀ so that ẹ̀ ní bọ́ sọ́wọ́ àwọn àwọn àwọn àwọn àwọn ọ̀daràn nínú àwọn oníbídíà àwọn alákòóbá tí kì í sálámọ̀ nínú àwọn bídíà ẹ̀ ní lè kó sọ́wọ́ wọn. owó sì ń bẹ lọ́wọ́ yín owó ń bẹ lọ́wọ́ yín fókọ́sì yín ló fẹ́ yàtọ̀ ẹ wá ṣèjì fókọ́sì yín sí ìtànkálẹ̀ òdodo ìtànkálẹ̀ òdodo ìtànkálẹ̀ súnà ànábì kárẹ̀ ń tó gbowó kalẹ̀ pé ṣé sọ̀rí Buhari yẹn òkè èmi fẹ́ sponsor part three ah èmi náà sponsor part four èmi náà sponsor part five lọ́ba tán part six part seven part eight bàbá tán a sì yàn sẹ́pá pàpà a tún bọ́ sórí sọ yìí muslim abẹ́rẹ́ mọ̀ pé a ní ọ̀wọ́n nìyàn níbi iṣẹ́ yìí ni a ní ọ̀wọ́n nìyàn Sheikh Maruf Marufu ni ọmọdá nìmú wọn tí wọ́n tú Riyadu Solihin àwọn tún ni mo tún lè tọ́ka sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó tún gbìyànjú láti túmọ̀ tíra ìsìláàmù sí èdè abínibí àwa Yorùbá táwa Yorùbá tí òfin ní gásí pé ọ̀wọ́ ìwé ìjàpá yán níbo nìkan láàmọ́ kà tí òfin ní gásí pé ìwé fagúnwà nìkan láàmọ́ kà tó àpọ̀ lẹ́nu ẹ̀ àpọ̀ lẹ́nu ẹ̀ àpọ̀ lẹ́nu ẹ̀ rárá ìwọ̀nba wa tá a wá ń di ẹ̀ ẹ̀kún wa lọ́wọ́ ọlọ́wọ́ kò yín lọ́wọ́